àìgbàgbọ́ bílá tèmi lolúwa òun yóò sì dìde fún ìgbàlà mi a ní àìgbàgbọ́ bílá tèmi lolúwa òun yóò sì dìde fún ìgbàlà mi kì í ṣá kì í ṣá gbàdúrà kémi ṣá gbàdúrà òun ò ṣe ìrànwọ́ gba Kristi wá lọ́jọ́ mi ìfòyà kò sí. bẹ́ẹ̀ ni àìgbàgbọ́ bìlà tèmi lolúwa kí n ṣáà máa gbàdúrà nígbà tí wọn ò bá gbàgbọ́ táyà rẹ ń já tí ọkàn rẹ pòrúurú pòrúurú pòrúurú pòrúurú ìwọ ṣáà ti nígbàgbọ́ pé tìrẹ lolúwa ohun gbogbo ti ṣe kí ni ó ti di ṣíṣe bó ṣe máa máa jẹ́ nìyẹn Ògo Ìgbàlà lẹ́tọ̀ pẹ̀lú Ayọ̀ǹgbénú lórí Orísun tẹlifíṣàn lórí iléeṣẹ́ amóhùnmáwòrán tó jẹ́ wípé gbáǹkọ́gbì ní gbogbo bẹ́ẹ̀ bá ṣe fẹ́ pátápátá lè máa bá a pàdé. ayọ̀ ń gbénu yín leléyìí yétúndé aya déòsì adéyẹmọ ọmọ wọn lóǹdó òkè àgbẹ̀ àkókò àyà wọn ló mú èkìtì mo lérò pé ti gbádùn abala àkọ́kọ́ wa lọ́jọ́ tòní ní abala orin èèyàn àtọpẹ́ tẹ́tí bá olórin ẹ̀mí wa pàdé ọba káyọ̀dé matthew tí mo sì sọ fún yín pé àwọn la máa fọ̀rọ̀ jómi tó rọrọ̀ lọ́jọ́ tòní torí pé wọ́n jẹ́ ọ̀dọ́ a ó sì sọ̀rọ̀ nípa àkòrí kan tó ní kìín nínú dáadáa abala lẹ́ẹ̀kejì la wà yìí níbi tá a ó ti wo ọ̀rọ̀ Ọlọ́run ẹ bá mi ké sára lé ẹ ké sérò ọ̀nà ká gbé bíbélì wa ìrìn àjò tá a rìn lórí ìwé Isaiah sixty láti rìn bọ̀ ó ti ń lọ bí ọ̀sẹ̀ méjì báyìí nítorí pé ọ̀rọ̀ Olúwa kò ní lọ láìṣẹ ìlérí rẹ̀ kò lè yẹ láyéláyé mo máa ń sọ fún yín ní gbogbo pé ọ̀rọ̀ tẹ́ bá ti gbọ́ lẹ́nu wa lórí ètò Ògo Ìgbàlà pàápàá jùlọ lórí Ògo Ìgbàlà pẹ̀lú Ayọ̀ngbénu kò sí ìtẹ́yẹ́ pé àròsọ ni níbẹ̀ o à ń mú jáde ní ṣísẹ̀ntẹ̀lé nínú ìwé mímọ́ ni ẹ bá mi gbójú ayọ̀ wọnú bíbélì yín Isaiah sixty níbi tá a bá dé lọ́sẹ̀ tó kọjá Isaiah sixty orí orí ka orí kejìlá ẹ jẹ́ ká mú láti orí kejìlá níbi tó ti ń sọ pé nítorí orílẹ̀-èdè tàbí ilẹ̀ ọba tí kì yóò sìn ọ́ yóò ṣe kí ni yóò ṣègbé orílẹ̀-èdè wọn ni ni a ó sọ dahoro ráúráú <laughs> bóyá ìwọ tiẹ̀ wá wò pé bí o tiẹ̀ ti wá tán fún ẹ ipe àbí bóyá ò tiẹ̀ já mọ́ nǹkan kan rárá ní ìgbà tí ìwọ bá ti súnmọ́ Ọlọ́run tó ti gbé àkété rẹ tó ti gbàgbọ́ nínú ọ̀rọ̀ ẹ̀ tó ti dì í mú ṣinṣin nítorí rẹ Ọlọ́run á wá dìde ipe gbogbo orílẹ̀-èdè pátápátá ni wọ́n gbọ́dọ̀ máa gba àṣẹ lẹ́nu rẹ èyí tó bá wá kàn ọkùnrin ni obìnrin ni nígbà tọ́lọ́run ti wá gbé ẹ ga tó wá ní pé àwọn wà lábẹ́ ẹ tó wá ń yan fandafanda tó ní pé òun bákan tó wá ń ṣakọ olúwa ní pé kí ni ó náà máa di aha ni ó lóun máa pamọ́ òun ráúráú ìyẹn ni pé gbogbo kìnìún ayé gbogbo àìní èyí tó ń halẹ̀ mọ́ ẹ gbogbo kòtókòtó gbogbo kòríjẹ kòríjẹ kòrímu kòrímu kòríwọ̀ kòríwọ̀ kò tẹ́gbẹ́ kò tẹ́gbẹ́ ìyẹn ni pé gbogbo wọn máa ṣe kí ni wọ́n máa fò lọ wọ́n máa da horo bẹ́ẹ̀ ni ìwé mímọ́ ló sọ bẹ́ẹ̀ ó tún wá tẹ̀síwájú ó ní ògo lẹ́bánọ́nì yóò wá sọ́dọ̀ rẹ igi fírì igi páìnì pẹ̀lú igi bọ́ksì tàbá àwọn igi yìí mi mọ̀ pé bóyá wọ́n sì wà mọ́ láyé òde òní ṣùgbọ́n mo mọ̀ pé tá ń sọ ọ̀rọ̀ àwọn igi yìí tí bíbélì ń sọ ọ̀rọ̀ rẹ̀ yìí igi fírì igi páìnì pẹ̀lú igi bọ́ksì tá a bá fẹ́ wo àwọn igi kan ó láwọn igi kan tí wọ́n fi ń kọ́lé tó jẹ́ pé evergreen ní títí ayé ni tó yẹ pé wọ́n fi ń ṣe àwọn ère táwọn olóyìnbó pè ní statue tó yẹ pé títí ayé ni evergreen ni kíyàn wá wọ́n ní pé àwọn irú àwọn igi yẹn wọ́n ní láti ṣe ibi mímọ́ mi ní ọ̀ṣọ́ èmi ó sì ṣe ibi ẹsẹ̀ mi lógo nítorí pé ìwọ mo máa dá ẹsẹ̀ rẹ sí ilé olúwa lójoojúmọ́ olúwa yóò sì ṣe é lọ́ṣọ̀ọ́ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ jáde àṣẹ sì tẹ̀lé lórúkọ jésù à ń tẹ̀síwájú ó tún wá ní àwọn ọmọkùnrin àwọn aninilára rẹ pẹ̀lú yóò wà ní ìtẹríba sọ́dọ̀ rẹ nígbà tí wọ́n ti rò pé ó ti tán fún ẹ ọ ni ọ kí ló ní lẹ́nu kò láṣẹ lẹ́nu kò sí nǹkan tó lè ṣe kò sí nǹkan tó lè sọ ẹ wá gbọ́ ìlérí olúwa ó ní àwọn ọmọ aninilára ìyẹn ni pé àwọn tó ní ẹ lára lára lọ́wọ́lọ́wọ́ báyìí gan ìrandíran wọn ó ní wọ́n máa wá ṣe ìránṣẹ́ fún ẹ ìyẹn tó bá gbàgbọ́ ó ní wọ́n máa tẹríba lọ́dọ̀ rẹ àwọn tó ti rò ẹ́ pin tán ti rò pé ò lè já mọ́ nǹkan kan wọ́n á ní ta ni bàtà ẹ̀kọ́ ló ti lálẹ́sẹ̀ yóò kúkú ń dán náà a ò kúkú rí aṣọ ló ti pọ́n mọ́ ọlọ́run ó ní wọ́n ń bọ̀ ó ní dájúdájú àwọn àwọn gan fúnra ara wọn wọ́n ti máa tẹríba kó tó di pé àwọn ọmọ wọn gan wọ́n á tún wá sí ẹ ògo olúwa ni o ọlọ́run ló ń sọ kò ń ṣèyàn ó ní gbogbo àwọn tí ó ti ń gàn ẹ kábíyèsí wọ́n ń gàn ọ́ ìwọ náà mọ̀ pé wọ́n ń gàn ẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ń yín mú sí ẹ tó bá sọ̀rọ̀ wá ní kí ló ń sọ tó bá ń rìn wá ní tiẹ̀ ti pọ̀ jù wá ní kò wọ́n ń gàn ẹ́ wọ́n olúwa náà ń gàn láyé ẹ o ọlọ́run ni wọ́n ń fi ojú kéré láyé ẹ kò kì í ṣèwọ ó ní wọn àwọn tó ti gàn ọ́ ó ní wọn á tẹ ara wọn ba sílẹ̀ ní àtẹlẹsẹ̀ rẹ hallelujah ó ní wọn ó sì pè ọ́ ní ìlú olúwa Síónì ẹni mímọ́ Ísírẹ́lì kábíyèsí o ìlérí olúwa ọ̀rọ̀ olúwa kì í yẹ̀ láéláé ó ní wọn á pè ẹ́ ní ilẹ̀ mímọ́ ilẹ̀ ìlú olúwa Síónì ẹni mímọ́ Ísírẹ́lì nígbà tí olúwa bá ti tún ẹ pa tó ti wá tún ẹ mọ́ wàá wá di mímọ́ wàá wá di ìlú olúwa wọn wá máa wò ẹ́ wọ́n ní àbáyọ̀ ń gbénú náà kọ̀ ọmọ ọjọ́ yẹn náà kọ́ àbó òun kọ́ ni òun ló wá ń sọ̀rọ̀ báyìí òun là ń rí báyìí òun ló ń rí jẹ báyìí òun ló ń wa mọ́tò òun ló ń lọ Jerusalem òun ló ń lọ Canada bẹ́ẹ̀ ni olúwa ló ṣe nítorí pé wọ́n ti gọ̀ ẹ́ ìwọ olùgbọ́ mi tẹ́tí ẹ̀bẹ̀lẹ̀ jẹ́ kó gbọ́ mi yé olúwa ló ń ṣe kò ń ṣèyàn jọ̀wọ́ torí ọlọ́run má rora rẹ pé kò tiẹ̀ wá tó àwọn nǹkan tó tiẹ̀ wá ń ṣẹlẹ̀ láyìíká wa lẹ́nu ijọ́ mẹ́ta yìí àwọn èèyàn máa pokùnso wọn máa para wọn àìnígbàgbọ́ ni àìnírètí ni irú àwọn ọ̀rọ̀ báyìí ìwọ gbàdúrà fún ìmísí kò sí bíbélì ẹ̀ kó máa kà ní ṣísẹ̀ntẹ̀lé wà á máa rí oore olúwa bó ṣe máa máa tẹ̀lé wà á máa rí ìlérí olúwa nínú ayé rẹ torí pé ọ̀rọ̀ rẹ̀ kì í yẹ̀ láyéláyé kékeré nínú ọ̀rọ̀ rẹ̀ kò sí èyí tó máa yẹ̀ níbẹ̀ ó tún wá tẹ̀síwájú ṣe rí ìwé àzáyà yìí ìlérí pọ̀ níbẹ̀ gangan àzáyà sixty yìí ìlérí pọ̀ níbẹ̀ gidi gan ni tẹ bá lè ṣípayá ọkàn yín ẹ̀mí mímọ́ ló ń darí mi síbẹ̀ tó sì ní pé kí n fi kí n fi ṣe ètò yìí ní ṣísẹ̀ntẹ̀lé kí n má kí n má kí n má ṣe ní wàdùwàdù rárá. fifteen ó ní ní bí a ti kọ̀ ọ́ sílẹ̀ wọ́n mà ti kọ̀ ẹ́ sílẹ̀ àwọn èèyàn mà ti kọ̀ ẹ́ sílẹ̀ ẹbí mà ti kọ̀ ẹ́ sílẹ̀ ọ̀rẹ́ mà ti kọ̀ ẹ́ sílẹ̀ wọ́n mà rò pé ò lè já mọ́ kankan mọ́ ọkọ mà ti kọ̀ ẹ́ sílẹ̀ bóyá àìsàn ìròyún níní tàìbímọ ni tàìṣàṣeyege ni wọ́n mà ti kọ̀ ẹ́ sílẹ̀ ọgbọ́n ọ̀dọ́ tó ń gbọ́ mi tó ń wò mí ní wákàtí yìí àwọn ọ̀rẹ́ kan tẹ́ ẹ ti jọ parí secondary school wọ́n ti wọ yunifásitì wọ́n mà ti kọ̀ ẹ́ sílẹ̀ wọ́n náà kéré sí wọn wọ́n náà bíntín wá gbọ́ ìlérí olúwa fún ẹ. ó ní tí a sì ti kórìíra rẹ tó bẹ́ẹ̀ tí ẹnìkan kò kọjá láàrin rẹ ó wá di ahoro ó wá ń dá ó wá ń dá pé kí ló ṣe mí ta ni mo ṣe ṣógun ayé náà ló pọ̀ tó yìí mi ò tiẹ̀ wá réyàn kankan tó rìn mọ́ mi mi ò tiẹ̀ réyàn kankan tó pè mí lọ́rẹ̀ẹ́ ó tó kọjá láàárín rẹ tó gbà àárín rẹ kọjá ó kọ̀ wá dá wà kò sálábàárò kò sálábàásọ kò sálábàáṣe gbọ́ ìlérí olúwa fún ẹ. ó ní èmi ó sọ ọ́ di ògùn ayérayé kábíyèsí mo ń pa á ní àṣẹ gẹ́gẹ́ bí ìríjú àti ikọ̀ ọlọ́run ọ̀gá ògo ní wákàtí yìí ìwọ tí a ti kọ̀ sílẹ̀ tí ẹnikẹ́ni ò gbà á rìn rẹ kọjá ó yá bẹ̀rẹ̀ sí ní di ògo ayérayé lórúkọ Jésù a rí pé ògo tẹ́nìkan ò lórí nídìílé bàbá ẹ ògo tí ẹnìkan ò lórí nídìílé ìyá rẹ ó yá bẹ̀rẹ̀ sí ní máa gbà kó bẹ̀rẹ̀ sí ní máa lò lórúkọ Jésù ó ní ìwọ yóò di ògo ayérayé ayọ̀ ìran dé ìran ọ̀pọ̀lọpọ̀ kábíyèsí nígbà tí ayọ̀ yẹn bá wá dé ìwọ náà wá máa wo ara ẹ ah ó dáa ká lówó ó dáa ká jẹ́yàn pàtàkì láwùjọ ìwọ ṣáà ti má rora ẹ̀ pin nígbà tí ògo yẹn bá dé àwọn tó ti wá fi ojú tó ti ń fojú bẹ́ńtẹ́ wù ẹ́ wá rí i pé ah, ìwọ ló bọ́ sáyé báyìí wọ́n á máa ṣe yes ma wọ́n á máa ṣe yes sir nígbà tí ọ̀lẹ ayò yẹn tó bá sọ nínú ẹ ìyá ọkọ tó ti rò pé ó ti tọ́ fún ẹ ọkọ tó ti ń wẹ́lò mi tó fi rọ́pò ẹ á máa máa ṣe my dear my honey my sweetie ògo olúwa ló ìwọ tó tiẹ̀ jẹ́ wípé wọ́n ti ń dìtẹ̀ níbi iṣẹ́ yẹn promotion ti tọ́ sí ẹ wọn ò tí ì fún ẹ ó yẹ kó dé bá ẹ wọn ò fún ẹ wọ́n ṣà ń fọwọ́ gbé ẹ sẹ́yìn wọ́n ń fọwọ́ rọ ẹ sẹ́yìn nígbà tó bá dé ògo ayérayé ni ẹ wọ́n wá máa súnmọ́ ẹ àwọn tí ò kí ń kí ẹ tẹ́lẹ̀ wọ́n wá máa kí ẹ àwọn tí ò jẹ́ ọ̀rẹ́ rẹ tẹ́lẹ̀ wọ́n wá fẹ́ máa jẹ́ ọ̀rẹ́ rẹ àwọn tó ń forí mú kí ẹ tẹ́lẹ̀ tó bá wà níjókòó tó bá wá kọjá wọ́n wá dìde wọ́n wá máa máa ń ṣèkẹ́ pẹ̀lú báwo ah! ògo ayérayé nìyẹn kábíyèsí olúwa ó ṣe olúwa ó ṣe ó ní ìwọ ó mu wàrà àwọn kèfèrí tó bá sọ pé ìwọ máa mu wàrà àwọn kèfèrí ṣe é mọ̀ wípé àwọn kèfèrí tá wò dáadáa ọ̀pọ̀ wọn bóyá ní ọ̀nà àmúlùmálà ni bóyá wọ́n rí jájẹ wọ́n rí ṣe wọ́n lówó lọ́wọ́ wọ́n kó ọrọ̀ jọ wọ́n ti wá ṣiṣẹ́ yẹn wọ́n ti kó jọ wọ́n ti wá ń gọ̀wọ́ pé aláìlówó lọ́wọ́ olòṣì ni tálákà ni ṣé orí gbogbo ọrọ̀ tí wọ́n ti kójọ yẹn òun ni wàrà yẹn ọlọ́run máa wá fún wọ bí ọlọ́run ṣe máa fún èmi bó ṣe máa fún gbogbo ẹ̀yin olùfẹ́ ètò Ògo Ìgbàlà nìyẹn lórúkọ Jésù ìlérí olúwa ni kì í yẹ̀ láéláé ìwọ ó sì mú ọmú àwọn ọba ó ní ìwọ ó sì mú ọmú àwọn ọba ìwọ ó sì mọ̀ pé èmi olúwa ni olùgbàlà rẹ àti olùràpadà rẹ ẹni alágbára jákọ́bù ẹgbẹ́ orin yín sókè kí a sì gbé yín sókè ẹ̀yin ẹnu ọ̀nà kí ọba ògo kí ó wọlé wá ògo la ń tẹ̀síwájú pẹ̀lú ayọ̀ ń gbénú mo wà nílé agodo lọ́jọ́ tóní pẹ̀lú ọba káyọ̀dé matthew samama yànnàná lórí àkórí kan ẹ jẹ́ ká lọ fẹsẹ̀ rajó pẹ̀lú friday paul friday ọmọ abúlé